ṣe máa máa jẹ́ nìyẹn lórí ètò Ògo Ìgbàlà ní gbogbo ìgbà lọ́tùnlọ́tùn la máa máa yọ mo máa ń sọ fún wa wípé àfàìlà ọjọ́ àfàìlà oòrùn àfàìlà òṣùpá làwọn ò ní máa wá lẹ́yìn náà ò ní máa rí wa la ò máa lọ láyọ̀ la ò máa bọ̀ láyọ̀ mo wà lórí ètò lónìí nílé agodo pẹ̀lú ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ nínú iṣẹ́ ẹ̀mí mímọ́ ó ti ẹ̀yà mi lẹ́nu pé àsìkò tá a ti ẹ̀wà ibo tilẹ̀ jẹ́ pé gbogbo ìgboro wọ́n ní ó ṣe yànyànyànyà tó yẹ pé oríṣiríṣi nǹkan ni àwọn ọ̀dọ́ wa ni wọ́n ń kíwọ́bọ̀ a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sì ní àwọn ọ̀dọ́ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àkórí ọ̀rọ̀ wa fún tọjọ́ tòní àkórí ọ̀rọ̀ wa tá a máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ òun ni ọ̀dọ́ òní ohun ọ̀la ọ̀dọ́ òní ohun ọ̀la ta ni ọ̀dọ́ jẹ́ kí ni ọ̀la wa báwo ni ọ̀dọ́ ṣe lè lo ọjọ́ ọ̀la ẹ̀ ní dáadáa dáadáa dáadáa a máa gbọ́ dáadáa pẹ̀lú àlejò mi pàtàkì tó wà níkàlẹ̀ nílé agodo pẹ̀lú mi lónìí tàbá porí akọni àfi dàlálẹ̀ gàràgà ṣùgbọ́n tàbá porí ọmọ ọlọ́run a ò lè la bíbélì mọ́lẹ̀ ṣùgbọ́n a ò fi bíbélì sórí rẹ̀ evangelist ọmọlàjà ògúnjọbí evangelist ọmọlàjà ègúnjọbí àwọn náà wà ní ilé agodo pẹ̀lú mi lọ́jọ́ tí wí ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀ ma. ẹ bá wa káwọn ará líkẹ gbóhùn sókè dáadáa. Ah, orúkọ tèmi ni evangelist ègúnjọbí ọmọlàjà Israel àti mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mo dẹ̀ jẹ́ òṣèré orí ìtàgé nínú ti ẹ̀sìn Kristẹni ṣẹ́rí níbi wọ́n sì ti sọ ọmọ ṣẹ́rí nǹkan tí èmi mọ̀ ni wípé tá a bá ń sọ wípé nípa ọ̀dọ́ mm. àkọ́kọ́ náà kí là ń pè ní ọ̀dọ́ mm. àwọn wo gan la mọ̀ sí ọ̀dọ́ mm. tá a bá wá ń pe ọ̀dọ́ òní ohun ọ̀la ohun ọ̀la. <laughs> àwọn yorùbá bọ̀ wọ́n ní ohunkóhun tí èèyàn bá ṣe lónìí ló máa jẹ́ ìtàn lọ́la hmm. àmọ́ nípa ti ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kásáré wo ìwé orin dáfídì. orin dáfídì. orí kọkànlá ẹsẹ̀ kẹta káwo nǹkan tí ó sọ fún wa níbẹ̀. orí kọkànlá. ìwé orin dáfídì orí kọkànlá eleven. eleven. Mm-hmm a máa a máa mú láti orí kọkànlá ẹsẹ̀ ẹsẹ̀ gbó. ẹsẹ̀ kẹta. ẹsẹ̀ kẹta. Hmm. bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni òdòdó yóò ṣe. <laughs> ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn òde òní ni wọ́n máa ń ka ibi ọ̀rọ̀ ọlọ́run yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ hmm. àmọ́ àmọ́ túmọ̀ ẹ̀ dáadáa wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe àkọ́kọ́ ta ló ní ìpìlẹ̀ hmm ta ló ní ìpìlẹ̀ yẹn gangan gangan òun ni àwa ọ̀dọ́ ó ti pẹ́ tá a ti ń pariwo àwa ni olùdarí ọ̀la hmm. àwa la máa darí ọ̀la ǹjẹ́ ìwọ gan fúnra lára rẹ òun ṣe ohun tó máa lè fi darí ọ̀la hmm. ǹjẹ́ ìhùwàsí rẹ ò ní ǹjẹ́ ohun rẹ ò ní ǹjẹ́ ọ̀rọ̀ rẹ ò ní hmm. ó ní í ṣe pẹ̀lú àti lè di adarí ọ̀la ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló bí ọmọ lóòótọ́ Ah, àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé nínú kòkò dúdú lẹ̀fọ́ funfun ti jáde òbí rẹ jẹ́ òbí tí ó dáa àbí òjòbí tó dáa ǹjẹ́ ìwọ gangan fúnra lára rẹ ó wúra rẹ wò wípé ìrìn àjò ilé ayé mi ṣé mo lè ní ohun tó dára lọ́la à ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ nígbà tí ìpìlẹ̀ rẹ ìgbésí ayé rẹ ò ní ìgbà tó ń rìnrìn àjò rẹ lónìí ìgbà tí o ò bá lò ó dáadáa àǹfààní wo wá ni fún ẹ láti wá darí ọ̀la. Hmm, ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wò nítorí àsìkò wa ẹ jẹ́ ká wo sínú ìwé ká wo ìránṣẹ́ kan tí a pè ní Sámúẹ́lì nínú ọ̀rọ̀ Ọlọ́run Sámúẹ́lì kìíní orí kẹta. Sámúẹ́lì kìíní orí kẹta. ìránṣẹ́ yìí. Hmm, Sámúẹ́lì kìíní orí kẹta ẹ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. ẹsẹ̀ kìíní orí kìíní. orí kìíní ẹsẹ̀ kẹta. nígbà náà ọkùnrin kan wà ó ní ọkùnrin kan wà. ará Ramataim. Sófímù. ní òkè Éfrémù. ní òkè Efremu: orúkọ rẹ̀ a máa jẹ́ Elkana. ẹ gbọ́ o wọ́n ní orúkọ rẹ̀ a máa jẹ́ Elkana ọmọ jerohamu ọmọ jerohamu ọmọ elihu ọmọ tohu ọmọ sufu ara efrata. ẹ wò nítorí àsìkò wa kó fún àwọn tó ń wà ń lé kí n lè jẹ kán sáré bọ ẹ a pe arábìnrin kan ní anna tó ti yàgàn lọ́jọ́ tó ti pẹ́ ó tọrọ ọmọ lóòótọ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ṣe ń tọrọ ọmọ lónìí àmọ́ ìgbà tó ń tọrọ ọmọ yẹn ó dá ọlọ́run dá májẹ̀mú ó ní pé olúwa tó bá fún mi lọ́mọ yìí màá fi fún ọ láti lè ṣe ìfẹ́ ìyẹn ní ìpìlẹ̀ hmm. àwa òbí òde òní ǹjẹ́ àwa gan ìgbà tá a bímọ yẹn tán ṣá a fi lé ọ̀nà ọlọ́run ṣé ìgbà tá a bí tán ṣé kí n sọ wípé alágẹmọ ti bímọ ẹ̀ hmm. àìmọ́jó ó kù sọ́wọ́ alágẹmọ. Mm. Anna ó mú ọmọ yẹn ó fi fún Ọlọ́run kò ń ṣe pé ńgbà tó ṣèlérí tán tọwọ́ ẹ̀ wá tẹ nǹkan tó wá fẹ́ ní ìdìbò ti fún mi nǹkan tó fẹ́. ó wá wò pé kí ni nǹkan tó kù hmm. àmọ́ ó fi fún Ọlọ́run tá a bá lórí ọ̀fẹ́ jẹ́ káàkà First Samuel yẹn chapter three First Samuel chapter three. orí kẹta orí kẹta ẹsẹ̀ ẹsẹ̀ ìkíní yẹn. orí kẹta ẹsẹ̀ ìkíní ọmọ náà Samuel ń ṣe ìránṣẹ́ fún Olúwa. ẹ wá gbọ́ ọmọ tí Anna bí lélẹ́yìí hmm ó ń ṣe ìránṣẹ́ fún olúwa níwájú Élì ọ̀rọ̀ olúwa sì ṣọ̀ wọ́n lọ́jọ́ wọn ni ìfihàn ìfihàn kò pọ̀ ó sì ṣe ní àkókò náà Élì sì dùbúlẹ̀ ní ipò tirẹ̀. ẹgbọ́n à ń sọ nípa ohun ọ̀la ìwọ tó fẹ́ jẹ́ kí ohun rẹ òní kó di kó kó lè sọ ọ́ di adarí ọ̀la hmm. àkọ́kọ́ ọ̀tọ̀ lóhùn ọ̀tọ̀ hmm. ni ariwo hmm, ọ̀tọ̀ ni ohùn ọ̀tọ̀ ni ariwo ìwọ tó o bá ní ohun lẹ́nu ayé àmọ́ á dá ọmọ yàtọ̀ hmm. àmọ́ ìwọ tó bá jẹ́ pé gbogbo kìkì ariwo ni wọ́n fi gbogbo ọjọ́ ayé rẹ pa. Hmm. ariwo yàtọ̀ sí ohun. ariwo yàtọ̀ sí ohun. yorùbá kúkú bọ̀ wọ́n ní àgbá òfìfo ló ń pariwo. ló ń pariwo. Hmm. sámúẹ́lì ní kékeré ọjọ́ ayé rẹ̀ pẹ̀lú àwọn tóun àwọn òbí ẹ̀ ti fi lé lọ́wọ́ tá a fi sọ wípé ó fi dára kí ọ̀pọ̀lọpọ̀ òbí ká fi ọ̀nà ọmọ wa lé ìgbàlà lọ́wọ́. ẹ tẹ̀síwájú ó ní ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣóòkùn ìyẹn ojú Élì tó bẹ́ẹ̀ tí kò lè ríran. Élì ti ń dàgbà hmm. ẹ rántí wípé ìránṣẹ́ Ọlọ́run tá à ń pè ní Élì ó ní ọmọ méjì ó fínà àti ó fíníàsì. òun náà dẹ̀ wá ní. àwa eh, fi Samuel lé lọ́dọ̀ ẹ tẹ̀síwájú. kí ìtọ̀nà Ọlọ́run tó kú nínú tẹ́ḿpìlì olúwa samueli dùbúlẹ̀ níbi tí àpótí ọlọ́run gbé wà olúwa pè samueli. wọ́n ní bolibolo ọlọ́run wà ibi dàpọ̀ tí ọlọ́run wà hmm. ìyẹn túmọ̀ sí pé ilé olúwa hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òní tó fẹ́ jẹ́ kí ohun rẹ̀ òní kó di adarí ọ̀la èwo nu wa ló ti múlé ìjọsìn lókùnkúndùn hmm. èwo nu wa ló ti ṣe tán àti fi ara rẹ̀ fún ọlọ́run. kò tiẹ̀ tó gbogbo tó pọ̀ ń ta rẹpẹtẹ yìí yahoo yahoo yahoo plus. ó ní nǹkan tí mo fẹ́ ń fà níbi ọ̀rọ̀ ọ̀dọ̀. olúwa pe samueli. olúwa wá pè é òun sì dáhùn pé. ẹ gbọ́ o ó ní ó dáhùn. èmi ni. èmi ni. ó sì sáré tọ̀ Élì. ó wá sá eré tọ̀ Élì lọ. ó wí pé. ó wí pé. èmi ni. èmi ni. nítorí tí ìwọ pè mí. nítorí pé ìwọ pè mí. Hmm. ẹ gbọ́ o ẹ gbọ́ o ohun tí mo fẹ́ mú fàjáde lélẹ̀. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó fẹ́ jẹ́ kí ohun rẹ̀ òní kó di ohun ní ọ̀la àbí ìhùwàsí rẹ̀ òní kó di ohun lọ́la. Hmm. ìwọ tó o bá ti ní ohun tá à ń pè ní ìbọ̀wọ̀ fún àgbà tó ní ìrẹ̀lẹ̀ tó bá jẹ́ pé Samuel bá jẹ́ ọmọ tí ò ní ìbọ̀wọ̀ fágbà ni ìgbà tó gbọ́ ohùn bóyá ohùn Élì ni o bóyá ohùn Ọlọ́run ni o bóyá ohùn ẹnikẹ́ni ni o wọ́n ní pé ó ń sùn á wò pé ta ló ń pè mí. àníṣe bàbá tó tẹ̀ nínú dáadáa mọ́ yìí. ni wọ́n máa dà mí láàmú àmọ́ wọ́n ní pé ó sá eré lọ bá Élì ẹ tẹ̀síwájú. Olúwa sì tún pè Samueli, sámúẹ́lì. lẹ́ẹ̀kejì kó sámúẹ́lì sì dìde tọ̀ Élì lọ ó sì wí pé èmi ní nítorí ìwọ pè mí. nítorí pé pè mí. ó sì dá a lóhùn. ó wá dá a lóhùn. èmi kò pé ọmọ mi padà lọ dùbúlẹ̀. ẹ wo ìdánwò ráńpẹ́ tí ọlọ́run fún Samueli. Hmm. àkọ́kọ́ nítorí pé ó fi ara rẹ̀ fún olúwa. Hmm. ẹ̀kejì ó ní ohun tá à ń pè ní ìbẹ̀rù àgbà hmm. ọ̀pọ̀lọpọ̀ òde òní ọ̀dọ́ òde òní tó fẹ́ di adarí ọ̀la ìhùwàsí rẹ òní ló máa sọ bóyá o máa jẹ́ adarí gidi àbí adarí tó dáa àbí ènìyàn tá a lè pè bí ọmọ ọlọ́run hmm. ẹ jẹ́ kí nìkan bá mi sí ìwé ẹ sáré bá mi sí ìwé orin dáfídì. orin dáfídì. ẹsẹ̀ kínní. orí kínní. orí kínní ẹsẹ̀ kínní. orí kínní ẹsẹ̀ kínní. orin dáfídì. orin dáfídì. orí kínní. ìbùkún ni fún ọkùnrin náà. ẹ gbọ́ o ìyẹn fún gbogbo àwa ọ̀dọ́ tá à ń wò mí. tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. wọ́n ní ìbùkún ni fún ọkùnrin náà tí ò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú ìyẹn túmọ̀ sí wípé àwọn ènìyàn kan wà tá a mọ̀ sí ènìyàn búburú. ìbùkún wá ni fún ọ tó o bá ti rìn ní ọ̀nà wọn hmm. láti lè jẹ́ kí ohun rẹ òní kó di ohun ọ̀la láti lè jẹ́ kí ìhùwàsí rẹ òní ìṣesí rẹ ìlàkàkàrà nínú ayé kí ayé lè mọ̀ ẹ tẹ̀síwájú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. tí ò wá dúró ní ọ̀nà wọn rárá. àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. tí ò rìn tí ò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti jẹ́ wípé gbogbo ìhùwàsí wọn gbogbo ọ̀rẹ́ tó ń kó káàkiri kò ń ṣe ọ̀rẹ́ tó lè mú ògo ayé wọn tẹ̀síwájú. Hmm. òun ló dẹ̀ ló dẹ̀ ń fa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ògo ló ti ló ti ló ní ní ní èṣù ti ṣé kíni ló ti bà ayé ẹ̀ jẹ́ nípa ìrìn àjò tí wọ́n rìn ẹ jẹ́ ká wá wo àwọn ọ̀nà àbáyọ hmm. tó lè mú kí ọ̀dọ́ ní ohun ọ̀la. ní ohun ọ̀la ẹ dúró ah evangelist <laughs> mo mọ̀ pé kó wá rẹpẹtẹ <laughs> bóyá yìí náà máa wá gba ìṣẹ́jú mélòó kan lórí program wa ẹ máa máa sanwó fún tẹ máa fi fi ti yín gbé tiwa náà lárugẹ pé ọ̀nà wo tí àwọn ọ̀dọ́ lè gbà táwọn ọ̀dọ́ la fi lè gbà ní ohun ọ̀la a máa tẹ̀síwájú pẹ̀lú evangelist Egunjobi Ọmọlájà Israel lẹ́yìn tá a bá lọ sílé agodo káwọn ohun tó wà lọ́hùn káwa padà wọlé à ń kásẹ̀ ìtúlẹ̀ ní jẹ́jẹ́ Ògo Ìgbàlà ṣì ń